واحدا لا إله إلا هو سبحانه عما يشركون نحمده سبحانه وتعالى ونشكره ونشكره على نعمة الإسلام التي هي خير النعم إنه من يهده الله فلا مهد فلا مضل له إنه من يهده الله فهو المهتدي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 صل وسلم عليه وعلى آله وصحبه وكل من نهج من منهج منهجه وتمسك بسنته واقتفى آثاره وصار على دربه إلى يوم الجزاء أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل إذ لا بد منها لكل من أراد دار الآخرة مصداقا لقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقوله تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا أيها المسلمون أيها المسلمون الكرام فإن موضوع خطبتنا اليوم يدور حول عيد الميلاد في نظر الإسلام وذلك بمناسبة اصطداد النصارى وبعد المسلمين الذين لا يفهمون شيئا من دينهم أو كثيرا من دينهم الحنيف ملة أبينا إبراهيم عليه السلام للاحتفال بعيدهم الميلادي السنوي فلا بد من إرشاد إخوان المسلمين حتى ينجو من من تلبيس إبليس طبقا لقوله تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين أولا التعريف بالعيد العيد كل يوم يغتفل فيه لذكرى حادثة مهمة كما ورد في قانون سيد الله صفحة 461 والعيد أيضا كل يوم يعتقل فيه بذكرى كريمة أو حبيبة في المعجم الوسيط صفحة 666 والعيد اسم جنس يدخل فيه كل كل يوم أو مكان لهم فيه اجتماع وكل عمل يودثونه في هذه الأمكنة والأزمنة فليس النهي عن خصوص أعيادهم بل كل ما يعظمونه من الأوقات والأمكنة التي لا أصل لها في دين الإسلام وما يحدثونه فيها من أعمال يدخل فيها كذلك والميلاد وقت الولادة والمقصود هنا ميلاد نبي الله عيسى بن مريم عليه الصلاة والسلام وكان ميلاد سيد المسيح عليه أفضل الصلاة والتسليم يوم الثلاثاء الرابع والعشرين من شهر كانون الأول أي قبل ميلاد الرسول الأعظم صلى الله تعالى عليه وسلم بما يزيد على 600 عام لم يختلف أحد من الناس في شأن نبي من الأنبياء كما اختلفوا في شأن المسيح عليه أفضل الصلاة والسلام ولم يقع جدل حول نبوة حول نبوة أحد من الرسل كما وقع حول نبوة سيد المسيح عليه السلام والعجيب في الأمر أن أهل الكتاب قد تنازعوا في شأنه وضربوا وذهبوا بين إفراط وتفريط فاليهود ادعوا أنه ابن ابن زنا والعياذ بالله لأن الولد لا بد أن يكون له أب والمسيح ليس له أب فلا بد أن يكون ابن الزنا في رأيهم والعياذ بالله والنصارى ادعوا أنه ابن الله لأنه خلق من روح الله وروح الله جزء من من الإله فلا بد أن يكون ابن الله لقد قال الفريقان في شأن السيد المسيح فأناس جعلوه ابن الله أناس جعلوه ابن الزنا والكل على خطأ وضلال والكل على خطأ وضلال والحقيقة هي ما قرر قررها القرآن الكريم وهي أنه رسول من الرسل الكرام بعثه الله إلى إلى بني إسرائيل بالهدى والبيان وأما أمه الحقيقة الصديقة الطاهرة طاهرة البطون التي أحصلت فرجها وكانت من القانتين استمع إلى هذا البيان الرائع والحق المبين في آيات الذكر الحكيم قال تعالى ما المسيح بن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقا كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون فالآيات الكريمة فيها رد على الفريقين رد على النصارى في دعواهم أنه ابن الله ورد على اليهود في دعواهم أنه ابن الزنا فهو رسول رسول وأمه صديقة ثم انظر إلى هذا الأدب الأدب الرائع الذي هو غاية في الإبداع حيث ذكر أكل الطعام قال تعالى كان يأكلان الطعام ليشير إلى أن الذي يأكل ويشرب هو محتاج والإله ليس بمحتاج والذي يتناول الطعام يحتاج إلى إخراج الفضلات يحتاج إلى تبول وإلى إلى ميح وإلى أن يدخل بيت الخلاء فكيف يليق هذا بالإله أو بابن الإله عقيدتهم عقيدة النصارى أو عقائد النصارى في المسيح قد ذكر لنا القرآن الكريم عقائد النصارى مفصلا وبين أنهم على ثلاثة فرق منها منهم من يعتقد بأن المسيح هو ابن الله لأنه خلق من روحه ومنهم من يعتقد بأن المسيح نفسه هو الله تجسم وتجسد في روح يسوع الذي يسمونه بجيسوس ونزل إلى الأرض ليخلص الناس من آثامهم ومنهم من يعتقد بعقيدة التسليم هذه فرقهم وأقسامهم وقد رد القرآن الكريم على النصارى باطلهم وضلالهم وبين كفرهم وعنادهم وذكر ما هم عليه من ضلال وضور وبهتان في شان السيد المسيح فقال جل ثناؤه يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا ولا الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله فآمنوا بالله ورسله ولا تكونوا ثلاثة إنتهوا خير لكم إنما الله إله واحد سبحانه سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا وقال جل ثناؤه في سورة المائدة مؤكدا كفرهم في تلك العقيدة الضالة لقد كفروا الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا أما يقولون ليمسن الذين كفروا منهم ليمسن الذين كفروا منهم عذاب أليم أفلا يتوبون إلى الله ويستغفرون أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم ما المسيح بن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون ọpẹ́ ní fún ọlọ́ọ̀bá wa ọlọ́ọ̀bá tí ó sọ fún wa nínú Al-Qur'an Al-Karim kíra alápọ̀nlé nìyí nípa àwọn kan nínú ẹ̀dá rẹ̀ nínú ẹ̀rú tọ́lọ́wọ́n bá dá ó ní wọ́n mú àwọn aṣíwájú wọn lọ́lọ́run wọ́n mú wà àwọn lọ́lọ́run wọn pa sí àfìpá wọn láti nǹkan mìíràn ju wípé kí wọ́n sin ọlọ́run ọba àṣọ lọ ọba tó ṣe wípé kò sọ́ba míì tíjọ́ sí òdodo tọ́ sí lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba náà fi tóbi kọjá ẹ̀bọ tí wọ́n ṣe àyìn ọlọ́run ọba wa náà dúpẹ́ fún un à ń dúpẹ́ fún lórí oore Islam tó jẹ́ kó ń lọ́gá oore oore Islam tó jẹ́ kó ń gbogbo oore ọlọ́run ṣe oore fún ọmọ Ádámà lọ́nà tó pọ̀. ẹ̀ńtọ́lọ̀ ń pé orí ẹ̀ pátápátá lẹ́ńtọ́lọ̀ fún ní islam nítorí pé bá fún ẹ̀ ní islam tó jẹ́ ojúlówó islam tọ́lọ̀ fẹ́ràn nàbí sallallahu ta'ala alaihi wa orí ọmọ ádámọ̀ ti parí láyé ìyẹn ló jẹ́ àmọ̀ wípé orí ẹ̀yà ó jèrè ayé ó sì jèrè àlùkìyàmù sí ayé ó sì jèrè àlùkìyàmù. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí wọ́n jèrè ayé tí òsánlẹ̀ kìá mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá a tún fi ọpẹ́ fún ọlọ́run bá wa bákan náà ọba tí olórogún kan nínú ìjọ bákan náà àjẹ́rìí pé wa Muhammad sallallahu ta'ala gbogbo àgbáńlá ayé tí ń ṣerú ọlọ́run ọba ó mú na náà ó mú ṣẹ ó sì gbogbo wá fún gbogbo gbogbo ayé wọ́n bí àwa nígbà tá ànábì ò láyé mọ́ wa àwa náà làwọn sọ fún ànábì wí lónìí tánàbì ti sẹ́nu gbogbo ayé àdó ti gbogbo ayé àwọn òtí ìdáyé gbà parí ti náà wà ń sọ pé ìmọ́lẹ̀ lọ́nà ti sẹ́kún gbogbo àgbáńlá ayé kì í sàwọn tó bá láyé nìkan ló jẹ́rìí rẹ̀ lẹ́yìn wá àgbà náà à ń sì bẹ̀rù ọlọ́run rárá wa létí lákọ̀ọ́kọ́ ṣáájú ogun tá à ń sọ tẹ̀lé kọ́nà kò sẹ́ni rọrùn fún wa kó já lè bẹ̀rù rẹ̀ kó sì gba ẹ̀sìn wa kó gbà lẹ́sìn fún wa èyí tá a fẹ́ gbé yẹ̀wò òun ni pọ̀pọ̀ sínsìn ọdún ọdún pọ̀ táwọn èèyàn láàlẹ̀ ọdún pọ̀ lórí ìrànràn táwọn èèyàn làálẹ̀ tó jẹ́ ọdún ẹ̀bọ. lákọ̀ọ́kọ́ tá a bá dá mùsùlùmí sí mẹ́ta ní tó kọjá àdá méjì wọ́n jọ ń sọdún ẹ̀bọ yìí wọn sọ fáwọn ò kírun mọ́ wọn sọ fáwọn ò gbàwẹ̀ mọ́ àwọn ló yẹ ká kọ́kọ́ pè lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ yóò bá ṣe Islam ẹ ṣe Islam kẹ́ lọ bọ́lọ́hùn torí pé ìsìláàmù tọlọ́run kò mú pọ̀ mọ́ ó yàgò fún gbogbo nǹkan míì tí wọ́n bá pè lẹ́sìn ọ̀ràn ayàn ti ní inú bí jẹ́ pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó sọ kalẹ̀ ó sọ àyà kalẹ̀ fáànàbì pé sọ fáwọn tí wọn ò sí islam wípé làkún dínukum wàlíyà dín alhamdulilayi wípé èèyàn jẹ́ àfa o kò jẹ́ àfa o nínú súrà tí gbogbo mùsùlùmí mà òní súrà yìí wà àbí tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mà tó yẹ pé tí ò bá tiẹ̀ bárun òun náà lè ké nígbà tí ń dárun tiẹ̀ kí súràtul kàfírùn ẹ tún wá gbọ́ kọ rẹ̀ súrà àwọn kèfèrí òun náà wà nínú súràtul ikhlas nítorí pé kẹ́ẹ̀sìn náà orúkọ súrà yẹn bó ti ń jẹ́ súràtul kàfírùn yẹn ó ti ń jẹ́ súràtul ikhlas ìkíláàsì ni pé ẹ fọkàn kan sí lọ́hùn ẹ má yà sọ́tún yà sósì ẹ fi ọkàn kan sí ọlọ́hun tó o bá jẹ́ mùsùlùmí òdodo níparí sóra yẹn ló wà ìgbéla fún dínùkún wà níyà dín déédéé bá a kan hàn sórí a kan kàlà tán níbi nǹkan míì láti máa papọ̀ kí n ṣe bí ẹ̀sìn wàláhì lẹ́àbí. ẹni tó bá jẹ́ pé kò rójú tó àyà yìí kò rójú tó sóra yìí àtàwọn ibi tọ́lọ̀ ti pàkíyèsí bẹ́ẹ̀ àti ibi táàdì ti gbọ́ sákèsí bẹ́ẹ̀ ó sì islam bí aláìsẹ ni o irú wọn ni wọn yìí bá islam nínú ẹrù ọjọ́ gbọdọ̀ kíyàmà ẹni tó bá sì bá ń bẹ̀ ẹni tó jẹ́ kó ti wó islam látàyè kò lè bá islam níjọ́ gbọdọ̀ kíyàmà nínú ẹrù tó bá dì lọ. ibi tí a kọ́kọ́ gbà kíyèsí sí nìyẹn nítorí wípé à ń gbọ́ táwọn èèyàn wọ́n jẹ́ mùsùlùmí ni wọn ò jẹ́ mùsùlùmí ni tí wọ́n sọ pé a kú ọdún yìí o a kú ọdún yìí o a kú múra ọdún o a kú palẹ̀mọ́ o táwọn èèyàn bá pera wọn lórí fóònù àkọ́kọ́ kíkí ni pé a kó palẹ̀mọ́ ọdún yìí o subhanallah tí kò tiẹ̀ wá jẹ́ ká mọ̀ ta ni mùsùlùmí ta ni tí èsè mùsùlùmí náà. a ti mọ̀ wípé ìfi ń jẹ́ ọdún nínú àlàyé rẹ̀ tí wọ́n ṣe òun ni nǹkan ọjọ́ tá à ń kó jọ. táwọn èèyàn ń kó jọ sínú ẹ̀ láti máa yẹ ìrántí kan ó lè jẹ́ ti ìbànújẹ́ ó lè jẹ́ ti ìdùnnú ẹ̀rí pé èèyàn kó taburú àti ti ìbànújẹ́ sínú nínú ìtumọ̀ míì tàkọ́kọ́ yẹn wọ́n mú wá nínú kọ̀mọ́tòtòlà dictionary kanu nínú omi ó sọ wípé òun ni àkójọpọ̀ tá à ń rántí ìṣẹ̀lẹ̀ alápọ̀nlé aláyọ̀. òun ò mú taburú mọ́ kò mú taburú mọ́ ẹ sì rí wípé nínú àwọn ọdún táwọn èèyàn ń ṣe pàápàá jùlọ àwọn ọ̀nà sọ̀rọ̀ nípa ayín sábìnú Mariam àjọyọ̀ pé wọ́n pa ọdún kan ní lọ́dọ̀ tí wọn. abẹ́káwò nínú àṣà wa nínú súnà. ẹjẹ pé lasawa wa náà kó lè yé ti dá àwọn èèyàn gan sáàbà ti sọrọ ẹ̀sìn ọjọ́ tá a bá rántí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọjọ́ náà kì í sọjọ́ ìdùnnú bó ti kí ìbànújẹ́ yóò pẹ́ ọjọ́ tá a bá rántí sọ yìí o ó rántí pé a ah, bóyá nìkan bóyá ogun kan lọ́jọ́ tó gun kan ṣẹlẹ̀ bí bí bí ẹni tó bá wà láyé nígbà tí wọ́n jagun Biafra àbógun míì sí orílẹ̀-èdè kan láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan kọ́ àtútúrí ẹ̀kọ́ sí gbogbo yẹn tó sì jẹ́ pé òun nìkan ló ṣẹ́kù ńgbà tí wọ́n jagun Biafra gbogbo ibẹ̀ ló gbogbo ọmọ ẹrun sí ibẹ̀ láyà ẹrun sí ibẹ̀ ní gbogbo dúkìá ẹrun sí ọwọ́ arántí kọ́ àlọ́ gbé tì kaná kò tako làákàyè àbí kó wa lọ da sọ pé yẹ́ẹ̀sì nígbà tó ń bẹ àwọn aráàlú gbogbo jọ́sán àwọn gbogbo ọmọ tó ń bí jọ́sán kò láyé báyìí jẹ́ wọn lọ ra gíní. àti ìkáyà àti kàdísì o inú làákàyè tọ́lọ̀ fún wa tá a fi ń gbáyé ra nǹkan yẹn o. èèyàn kan nínú ọmọ èèyàn tá a bá rántí bẹ́ẹ̀ sì kì í sọjọ́ dùn tó bá jẹ́ ní sáà ń fẹ́ràn ó ti wá jẹ́ ibi yín sáwọn mọ́ríàmù títà bá rántí ọjọ́ tó kò láyé ìmẹ́sì ni ká lọ pàgbò ká lọ pa mọ̀lú ká lọ ra gíní ká pa sẹ́tì ká mọ̀ yọ ká mọ̀ jó ká mọ̀ lù subhanallah wàlà hawla wàlà quwwata illa billah bí ọlọ́run bá sọ tírà kankan kalẹ̀ pé bẹ́ẹ̀ ti sìn mí nì làákàyè tó fún wa tá a fi yàtọ̀ sẹ́ran pé gan ó tó láti dájọ́ yìí. òun náà ló ran àwọn ọdún míì àwọn ìgbésẹ̀ míì tó jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tá à ń gbé pẹ̀lú wọn láwùjọ tá jọ ń gbé náà là ń pè sákèésí nínú ẹ ti sọ pé la ilaha illallah muhammadur rasulullah tí wọ́n là wọn ọdún kalẹ̀ rẹpẹtẹ tí wọ́n sọ ara ìsìláàmù náà ni táwọn ènìyàn sọ pé rárá òkè sára bá àwọn náà àwọn nǹkan tẹ́ bá sọ pé àtinú ilé àwọn ni wákàn lè ti wá àti pé àkòtí wá bà mú àmọ́ kẹ́ ẹ pé nǹkan kan ní ti Islam àwọn ẹni Ọlọ́run sọ̀rọ̀ wọn ní dákẹ́ kódà wọn kàn síra ibi tíjà wà nù ibi tíjà wà nìyẹn bẹ́ẹ̀ náà ni kárẹ́ ni tó sọ pé òun sin lọ́hùn bóyá nítorí bá sara pé kò dá Islam mà ó kàn ń ṣe bí aláìṣe ni tó sì ń sojú kòkòrò pé òun fẹ́ mú Islam lọ àlùkìyàmà ẹni irin tó bá jóyùmọ̀ yóò pèrè ẹni bí ẹ sákèsì àìpẹ̀rú ẹni mẹ́sà kéèsì yóò dọ̀ràn fáwọn tó nímọ̀ láyé àti lálùkè àmà pé àtiwọ̀ bá bẹ́ẹ́ sí ìsìláàmù tó mú lọ́dọ̀ ọlọ́run èyí tó wá mọ́mọ́ yìí máa bá ìsìláàmù jẹ ni àjọyọ̀ tí wọ́n pè lọ́dún tó takò ìsìláàmù yìí máa bá ìsìláàmù jẹ ni kì í jẹ́ kéèyàn orí lọ́dọ̀ ọlọ́run kì í máa jẹ́ kí iṣẹ́ ó kú dànù ayé yìí láti tìyànjú ẹ̀ kì í sàlùkè àmà láti wá máa kó jọ torí pé ẹ̀fà ò ní boró mọ́ lọ́jọ́ náà ńgbà a sọ pé tọ́lọ́run bá fúnyàn ní islam ó jèrè ayé àtàlùkìámà islam òdodo tí ó mú ni wàlùjọ́ náà níbo la ti ṣiṣẹ́ rẹ̀ rí ṣé báyé yìí ni ó túmọ̀ sí báyé yìí dáa fónítọ̀ òun nìyẹn ìbá àmọ́ rí jẹ tó ìbá àmọ́ rí mu tó ibí yìí ló ti ṣiṣẹ́ pé ọmọ àlùjọ́ náà ni ọ́ definitely ayé yìí tó rò fún ibi tó ti ṣiṣẹ́ èrè tó jẹ tó tó bẹ́ẹ̀ ibẹ̀ àyè yẹn tó rò fún fún ó yàtọ̀ sí ojú tá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wò etí ọdún túmọ̀ sí nìyẹn níwọ̀n bá sókè. ọdún tá a wá ń sọ yìí kò mọ lórí ọdún pa bí Isa ọmọ Mariam àbí ọdún mi tí wọ́n là á lẹ̀ nítorí ti ẹ̀ bákan náà gbogbo nǹkan tó bá jẹ́ pé wọ́n pè lọ́dún tí ìsìláàmù lòdì sí. Si kódà tó jẹ́ pé èyí tá à ń sọ yìí gan àwọn tí wọ́n ń ṣe wọn ò lẹ́rìí fún kò sì sírú ẹ̀ nínú Islam gbogbo ọdún tí Islam mú wá látọ̀dọ̀ ànábì sallallahu ta'ala alaihi wasallam gbogbo mùsùlùmí ló lẹ́rìí fún èyí tí èyí tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ò ṣe kò sẹ́rìí ńbẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí tí ń ṣe náà ni ò jẹ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó ṣe lọ́jìkù kan tó nìyẹn tí wọ́n sọ pé àwọn àwọn kan sọ pé bíbí àníkan àwọn kan sọ pé kò sí tó burú mbẹ àtijọ́ ń sọdún Eidul Fitr ẹnìkan kan ò pé bíbí àánú wa àwa ìkan náà ni o àtijọ́ sọdún Eidul Adha ẹni tí ò bá lọ Eid ni ó mọ̀ kó wọn lọ àbí irun bọ́ lọ́wọ́ ẹ dákun tó lọ kí ni òjá ayapẹ inú tọ́wọ́ àrí pé wọ́n fẹ́ sọdún ìjírá àwọn àlọ́ pàdé nìkan àwọn àtàtẹ́ǹtì torí pé Muharram àkọ́kọ́ òun la bọ́ sí kí ló fà tó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù lẹ́ẹ̀ni rí apá kan àwọn ìmáàmù tí ò yé lẹ́ẹ̀rí ìtòfà náà nìyẹn èyí tẹ́yìn sọ pé ara Islam ni kì í sáré ẹ̀yin ò lẹ́ẹ̀rí bẹ́ẹ̀ làwọn nàṣọ́ra náà ò lẹ́ẹ̀rí àwọn yahudu àwọn náà ò lẹ́ẹ̀rí àwọn náà kàn kó jọ èyí tó wá burú jù èyí tó burú jù níbẹ̀ òní kó jẹ́ pé mùsùlùmí àmọ́ tí ò bá sì jó òdodo náà ní islam ẹ o tó bá jẹ́ mùsùlùmí òdodo kò ní bá wọn lọ́wọ́ sí ṣùgbọ́n ó dáa kó òdodo pọ́n ẹ̀sìn tàn sí òun ní ìkíláàsì ọmọ omiru illa li abudullah nukunu sínú làkùtì tó òdodo bá kún èyàn ó mọ̀ pé wọ́n èyàn ó mọ̀ bí ó sì mọ̀ tó bá ti gbọ́ pé wọ́n sọ pé eléyìí ò sí bẹ́ẹ̀ eléyìí máa bàjẹ́ ni yóò jìnà sí gbogbo tí ó bá máa bàjẹ́ gbogbo tí ó bá máa tọ́ di gold mọ́ lọ́wọ́ òun náà ni ó mọ̀ ṣe ọdún tá a sọ yìí ànábì wa sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ ọ̀bànújẹ́ ṣẹlẹ̀ lójú ayé rẹ̀ ìdùnnú ṣẹlẹ̀ ọjọ́ wo ló wà nínú súnà ànábì pé kan wà tó sẹlẹ o tá a sọdún ẹ̀ láyé tó wá ẹ mẹ́rin kan àtàwọn ogun ogun ogun bẹ́ẹ̀ tí wọ́n gbé ti mùsùlùmí táyà náà nìsín bẹ láyé sallallahu ta'ala alaihi wa èwo ni wọ́n yè èwo ni wọ́n yè lẹ́yìn rẹ̀ tó wá jẹ́ pé ọjọ́ báyìí ọjọ́ ti ọdún ogun ọ̀húndù ni ẹ wá fìyẹn wo lọ sùn àlè rẹ̀ yọkan ọdún sábàbí ìdùnnú òun làná fi ṣe pé pé ìdùnnú sábàbí ẹ ìdó lè fi dèrò ó ní àyàmù ẹ̀ẹ́d àyàmù ẹ̀ẹ́d àyàmù àyàmù aklim wàṣọ́rọ́bí wàdíkìlélà àwọn ọjọ́ ọdún yìí o ọjọ́ ká jẹ ká mu ká rántí ọlọ́run alifitr wal adha ẹ sì tún wọ ọdún tá à nínú ọ̀sẹ̀ òun náà ní júmọ́ táwa náà lónìí. tó jẹ́ wípé à ń kójọpọ̀ wọ́n fẹ́ ká múra bí ìgbà tá à ń lọ ẹ̀yìn bí ká wọṣọ tó dáa jùmọ̀ náà níròyìn tiẹ̀ bí ìgbà tá à ń lọ kírun ẹ̀yìn. ká lo tíìm àwọn tá a rájọ kùnrin ká lo tíìm tó dáa. ká kó àwọn ọmọ wa náà wá kájọ witness kájọ gbọ́ kútúbà kájọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́sẹ̀ kọ̀ọ̀kan òun náà tún di ọdún fún wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú sábà bíi sísọ̀kalẹ̀ tọ́lọ́hún sọ́yà kalẹ̀ pé ẹ máa kójọ bẹ́ẹ̀ kì í sàdáadáa lẹ̀ nìkan kì í sípà nàbí ọlọ́run ogun. tọ́lọ́sọ̀ọ̀sẹ̀ míì tí òjò ọmọ ti Islam kò tún lẹ́ẹ̀rí bákan náà every Sunday kò tún lẹ́ẹ̀rí every Juma ó tún lẹ́ẹ̀rí gbogbo táwọn ẹni ọlọ́run bá pe àkíyèsí sí ẹjẹ́ á máa kíyèsí òun tó bá yẹ kí àbá ń wá ẹ má jẹ́ ká yin inú o àwọn ẹni ọlọ́run àwọn ń discharge duty ni ẹni ọlọ́run tó bá jẹ́ ẹni ọlọ́run lóòótọ́ ó rí jẹ kò rí jẹ yóò sòótọ́ o ọ̀la yóò sòótọ́ torí wọn ò bí níjọ́ gbẹ̀lẹ̀ ọ̀kẹ́ àná ṣebí tọ́lọ́run fóun nìyẹn ṣebí a sì rí gbọ́ pé gbogbo yín la fi nǹkan sọ a sì fi sọ á bí ọ léèrè. ìmọ̀tọ́lọ̀ fún àwọn olùmọ̀ òun ó ga jù nínú ẹ̀bùn ọlọ́run láyé ìmọ̀tọ́lọ̀ fáwọn olùmọ̀ tó bá jẹ́ pé wọ́n fi sin lọ́run òun ó ga jù nínú ẹ̀bùn tọ́lọ̀ mọ́ fún ọmọ ádámà láyé ó sì wà nù máa kórí ibú báyẹn dọ́gbẹ̀rẹ̀ kíámà tó ọmọ ènìyàn tẹ̀rí kò fi bára ó fi ń yí wọn tó dì ní. la hawla wala quwwata illa billah láti rẹ́ lómi tó jẹ́ pé ń sòdodo tọ́lọ̀ ń bá da mọ́tá sí ẹ̀rú táyì pàpadà sábúrú bá dé yóò mọ bí ó sì yí òdodo tí ó padà. bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ ń bá ṣàánú ẹnìkan tó bọ́ sínú Islam gbogbo rọ́tò ti pa tẹ́lẹ̀ yóò sòdodo ti mẹ́mẹ́ wà láìla àti tẹ́sí rí pé Allah ìwọ náà sì mẹ́lẹ̀ tẹ́lẹ̀ rárá a ti fìdí jíjẹ́ ọkàn ìgbà yẹn ni. kọ́tàmọ̀ lọ́wọ́ aláàkóso obì ìmọ̀ àlà sàmìrìn hìn wà àlà àbùkọ̀rìn kò sí nǹkan mí lẹ́yìn mẹ́ta yẹn téèyàn fi gbàgbọ́ yìí lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ̀ ti búlọ́ọ̀kù sim káàdì tẹ̀yìn náà ńkọ́ tẹ́ bá ti búlọ́ọ̀kù ọlọ́run wa ní gbogbo ọ̀nà tí màá lè gbà wọn náà kàn wọn òun ti blọọkù ẹ̀ kọ́tàmọ̀ lọ́wọ́ alákòló bì mọ́ àlà sàmà ìhìn wàhálà àbùsọ̀rí hìn etí ọkàn ojú ọlọ́run ti blọọkù ẹ̀ ta ni ó ti bí ìbá sọlọ́run tọ́lọ́run bá ti wá sí àánú dé nìyẹn tọ́lọ́run bá ti sí ìkẹ́ dé nìyẹn tọ́lọ́run bá blọọkù ẹ̀ irú tó yẹn ìmọ̀lẹ̀ ìmọ̀ nílọ̀ yóò yí ojú mọ̀ síbòmíì nìyẹn àyàn wọn wá sọ pé à ntẹ́ ní lágbájáwí làwọn ó tẹ̀lé because àwọn mọ̀ kó kéwu gan kódà prọ́ọ̀pù ni prọ́ọ̀pù ni mo lẹ̀ yí bá dé ntọ́ sọ làwọn ó tẹ̀lé bìtì bìtì náà ti bẹ̀rẹ̀ ni. láì ní mọ̀ wípé ìmọ̀ sẹ́kù ṣùgbọ́n kì í ṣe ìmọ̀ tọ́lọ̀ wàlẹ̀ yàtọ̀ bìlà. alùlẹ̀ kìtà orí náà ràn ni wọ́n pín sí nínú wọn ni Yahudi. àwọn sọ wípé ọmọ zina òní Isa ọmọ Mariam Yahudu ló sọ bẹẹ, àwọn là ń pè ní Júù àkídà tí wọ́n nìyẹn o wọ́n ní nítorí wípé èèyàn gbọ́dọ̀ má ní bàbá Isa Mariam ò sì ní bàbá àwọn àna sọ̀rọ̀ wọ́n sọ wípé ọmọ Ọlọ́run ni. nítorí pé a dá láti bi ẹ̀mí tọlọ́run kó lè kọ̀ ní rúhìlá rúhù ẹ̀mí níjẹ́ rúhù gbàtọ́lọ́run wàá ṣàfihàn dídá rẹ̀ ó ní wàrúhùn ìfọmọ́ríàmọ̀ rúhùn ẹ̀mí kan ni o minhu bùyẹn ni jẹ́ndà tó padà sọ́dọ̀ ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run kò ní baba ibi táwọn yahudu gbọ́ yé sí ni pọ́mọ zina ni ibi táwọn nàṣọ́rọ́ gbọ́ yé ni pé ńgbà tó jẹ́ pé rúhù ní látọ̀dọ̀ ọlọ́run àwọn òfin lọ́mọ zina definitely ọlọ́run ti bí inú ló bá dọmọ ọlọ́run torí pé ẹ̀mí tá a wí yìí júzú mínà ìlà apá kan ọlọ́run ni wọ́n ní kò sí nǹkan míì tó lè jẹ́ ju ibnu lọ ọmọ ọlọ́run lọ tẹ́ mọ̀ wípé analysis eléyìí níbo ló ti wá ọ̀dọ̀ àwọn tí wọ́n di bẹ́ẹ̀ sọ́kàn ló ti wá àbí bẹ́ẹ̀ kọ́ ni ó yẹ kí wọ́n ṣàkíyèsí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ẹlẹ́dàá gangan ntí ó jẹ́ kọ́kàn ó kí tìpáyà ó dé nìyẹn gbogbo ọ̀rọ̀ láyé yìí nínú ìjọba táyé gan tó fi dórí àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá àánú CID wọ́n máa ń wẹ́ fẹ́ káwọn wà fortunate láti rẹ́nìkan tó jẹ́ eye witness kí ìdájọ́ tó lè wáyé ẹlẹ́rìí gbogbo àwọn adájọ́ máa wá ká tó bá yẹ pé ń wò dájọ́ òdodo tá lọ̀rọ̀ yìí sojú tẹ́ ẹ̀ bá mọ̀ yẹn àwọn reporters wọ́n máa ń lọ síbi tó ti ń jagun wọ́n fẹ̀mí ara wọn wéwu torí pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ máa sọ pé gẹ́gẹ́ bá a ṣe ṣe kí ni bá a ṣe fojú rí wọ́n ń jagun lọ́wọ́ ń bìkan rògbòdìyàn ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń bìkan reporters ó sì máa fi làbáàrè ránṣẹ́ láti bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlòmíì ó bá jàǹbá yẹn lọ o níbi tí wọ́n rísìkì láìpọ̀ ara wọn dé fún iṣẹ́ yẹn wọ́n lógún wọn gbébọn o ẹlòmíì bá jàǹbá yẹn lọ tó tó fẹ́ ríròyìn òdodo àwa rí ọ̀rọ̀ gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa túnra ara rẹ̀ subhanahu wa ta'ala lápèkè ihò bí mo rán ni ẹrú sì ni tí mo dá tí mo ránṣẹ́ gẹ́gẹ́ bí àwọn tó kù rẹ̀ èwo ló yẹ ká wá gbámú tá wò dòdò kiri analysis tẹ̀yìn ni bó ṣe túmọ̀ sí àbí tọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá gangan sọ nínú làbárì tá à ń tí ó tá a sì máa kà títí táyé òfin tán a sì àwọn àmọ́ àwọn ayé yẹn wá àtọ̀mí ìtọ́ tó dàbí irú rẹ̀ òun náà ni apá kan àwọn ayé yẹn náà òun ní. aya suratul maida aya seventy five sura karun ún ọlọ́run ní mẹ́lí mariam illa rasul masihu ẹwọ́n orúkọ tọ́lọ́run bá pè ọlọ́run pè ní isa ọlọ́run pè ní masihu masihu náà wọ́n pè ní Messiah. alukuran tó sọ̀kalẹ̀ yìí kò wá kéyìn tó wáyé lẹ́yìn wíwá sáyé yìí pípadà rẹ̀. sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá gbé e lọ òkè kó tó di pé yóò padà wá kú láyé bí gbogbo ọmọ ádámọ̀ ṣe máa kú lẹ́yìn pípadà rẹ̀ yẹn làlùkùránì sọ̀kalẹ̀ ló dé bá nàbí sọ́lọ́ sára sálà ó lè sọ nípa gbogbo láìfù ẹ̀ lèmi ṣe máa ń sọ wípé ó sọ everything nípa àgbésí ayé isa ọmọ Mariam tí wọ́n pè ní Jésù ó sọ ju èyí tí àwọn tí wọ́n bá gbé ayé kọ́ lẹ̀ ń pa ẹ̀ lọ wàláhìláàbí ìfẹ́ ọlọ́run bá búra ọ̀pọ̀lọpọ̀ ń táwọn tí wọ́n bá ń sọ mọ́ríàmọ̀ gbé ayé tí wọ́n èso lódodo irọ́pọ̀ ń bẹ̀ wàláhì tí wọ́n sì bá gbáyé ṣùgbọ́n àlùkùrán tó yẹ kí wọ́n látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá òun ló sì dá yín sábọ̀ mọ́ríàmọ̀ ó sọ nípa aláìpẹ́ ẹ̀sán pátápátá fẹ́ni tó bá fẹ́ sin lọ́hùn láti rí ọ̀pọ̀lọpọ̀ ní tó sọ ń pa rẹ̀ tí ò sínú ìwé táwọn gbé lọ́wọ́ tí ò sínú ìwé táwọn gbé lọ́wọ́ níbo ló ti ẹ̀ka ti bá òkodoro ọ̀rọ̀ ìtàwọn ìgbé lọ́wọ́ ni inú àlùkò àlàdé wa bá torípa Anabi sọlọ sọlá kò ní kankan rí inú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run sọ ọ́nù sọ́ra fífi sọ́ra fífi nàjì àyà kẹta àtàyà kẹrin ọlọ́run sọ fún amáyé pé wà máa yá hawa Anabi ò ní sọ̀rọ̀ fẹ́ẹ́nu in huwa illa wahyu yuha ọlọ́run ló mí sí wà máa mí sí ni ò ní torí kò sí microphone kan lójú sánmà táyà bá ń sọ̀kalẹ̀ tí ó gbọ́ ibi ń gbọ́ òun nìkan ní ń gbọ́ nígbà tí Jibril bá dé òun náà lẹ Jibril eh, màláíkà Jibril ẹni tá à ń rántí òní Ruhul Qudus ẹ̀mí tó mọ́ tí àwọn tí wọ́n kàn yín sọmọ́rẹ́ àwọn náà ní ọlọ́run àbí lọ́wọ́ ọlọ́run pè ní ẹ̀mí mímọ́ màláíkà Jibril ni ọlọ́run pè ní Ruhul Qudus rọ́ọ̀kọ̀ nínú pẹ̀lẹ́ mi fún ilé ẹ̀ka alukudu sí tó má tí ò lábà wọn ó sì ní sẹ́tọ́ lọ́wọ́ bá gbé fún un nínú ẹ̀ ọ̀gá rẹ̀ ní aliwahayu min indila ìlà ambiya yẹ wa sùlẹ̀ ìmísí látọ̀dọ̀ ọlọ́run sọ́dọ̀ àwọn ànábì tọ́lọ́wọ́n bá dá tọ́jọ́ máa dáná pẹ̀lú yárayára tí ò sí yárayára bẹ́ẹ̀ máa láyé tí ò sì ní sáyé òbí tán ìbírú yárayára bẹ́ẹ̀ wọ́n róòlù èèyàn sínú náà mina limala ilẹ̀ ala odi jibril alayhi salam nínú àwọn tí ń gbé sánmà nìkan tí àwọn tí ń gbélẹ̀ wọ́n sì róòlù èèyàn sínú iná tó jẹ́ ànábì ọlọ́run kò sì sí ìdénú iná tí mọ̀láká jibril fi pàdé ẹ̀ ló fèrè fé wọ́n náà ti jù tó tí bá tẹ ọlọ́run pé kí ló bẹ́ kí n ṣe kí lè mí lè ṣe water assistance onílọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ọ̀dọ́ ọlọ́run ni ibrahim alayhi salam. kò sírú mẹ́sẹ̀jì náà àti ọlọ́run gbèdé bẹ́ẹ̀ tọ́ ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ni o òjíṣẹ́ ni àwọn òjíṣẹ́ sì ti sáyé wọ́n ti wá sáyé sáájú rẹ̀ sì di ìkọ̀ ìyá rẹ̀ olódodo tí máa ń gbòdodo ni o ìròyìn ọlọ́mọ lélẹ́yìí ọ̀rọ̀ ọlọ́mọ ni ìròyìn mú wá ń pa wọn mọ̀ ni sì bá àwa pe ìyá tó bí ẹyinsa tí í ṣe Mariam ọlọ́run pè ní Sidiqatu Allahu Akbar ẹni tí máa ń sòdodo tí sì máa ń gbà tí ò lábò sínú tó ni wọ́n á fi rìnà lọ́dọ̀ rẹ̀ ibú ọmọ rìnà lóbi títí wọn ni kágọ́nà àbí sọlọ́ọ̀ Sidiq lọ́rùn pé recommendation ta ni ó tún lè ta ló tún lè rẹkọmẹ́ǹd nínú gbogbo ẹni tí ń gbé ayé táàtì mọ̀ ẹ̀lẹ́yìn pàtàkì rẹkọmẹndéṣàn látọ̀dọ̀ náà tó bá jẹ́ pé àyípadà ṣẹlẹ̀ ni tí ò ní jọ́ sì bí kọ̀ mọ́ àyà rẹ̀ ó sọ̀kalẹ̀ kọ́lọ̀ tó máa fà áyà kalẹ̀ mọ́ orí bó ti wí orí bọ́lọ̀ ti wí náà ló wà tó kó láyé ta ni wàá sọ fún akéèké tètè dé kọ̀ ibo ní sì náà ni ànígbà yẹn tá a bá fẹ́ jèrè nídìí oúnjẹ gbọ́dọ̀ kí á náà ànígbà lẹ́yìn àmọ́ kàn tètè lórí ìròyìn tá a bá gbọ́dọ̀ sọ̀dọ̀ lọ. ẹ tún wá gbọ́ nínú ìròyìn náà káànà ya kùláàní tọ̀hán àwọn méjèèjì máa ń jẹun tẹ́ ẹ gbọ́rọ̀ yìí àyà seventy five nínú sọ́ra karùn-ún àwọn méjèèjì máa ń jẹun àti ìyá àtọ́mọ́ torí kí á lè mọ̀ dájúdájú pé àà tó bá jẹ́ pé wọ́n jẹun wọ́n yìí sọ́lọ̀ wọ́n yìí sọmọ́ ọlọ́ ó parí tàbí sírò àyà torípé ọlọ́run ẹ̀dá ọlọ́run dẹ́dá mi gan tí ì jẹ ọlọ́run dá ẹ̀dá mi gan tí kì í jẹ kátó wá fọ́fọ́ lọ ẹni tí máa ń jẹ yóò ní tọ́ílẹ̀tì gbogbo ìsámọ́rẹ́mọ̀ yàtájú ìlàlùkẹ́lì ìfọ̀lìmìhàd ọ̀nlọ tọ́ílẹ̀tì ọ̀nlọ bẹtúrúmù ẹni tí wọ́n pè lọ́lọ́run nìyẹn o àwọn òròyìn àbùkù ni. ìròyìn pé àpé oní pé mo fẹ́ lọ tọ̀ mo fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ ìròyìn pé àpé ni ìròyìn ẹ̀ pé àpé òun náà ní kí ẹjọ́ ẹbí pa mí sí mo rí gàrà kan mẹ́yìn ó lè dá ààrẹ orílẹ̀-èdè say excuse me please i need toilet. ìròyìn pé àpé ni olórí amẹ́ríkà tó lọ ó bá ṣubú lórí àgájọ kan orúnkún kò lọ sùn dípò gbogbo àdàgbò fẹ́ sùn ọ̀sìn tó fi dábọ́ lórí àga. olórí ààrẹ ààrẹ náà ló ti wà gbà náà o àwọn ìròyìn tí ń ṣẹlẹ̀ yẹn ìròyìn bá àpè ni kò sí fẹ́ni tí ó bàjọ́ lọ́hùn kò sí tí ó bàjọ́ padà sí wọn ni nípa pé o ọmọ òun sì dé kí á náà yà kò láàánú sàn. ọ̀nà mẹ́ta tí wọ́n pín sí rèé o alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni ọmọ ọlọ́run ni ìsá ẹlẹ́ẹ̀kejì ní ìdàdìsọ́kàn wípé òun gangan lọ lọ́run gbogbo eléyìí tá nínú ilé ayé tá wà náà ló ti ṣẹlẹ̀ àwọn èèyàn ò sì fi pamọ́ ọ̀rọ̀ máa bẹ tí ta lẹ ti gbọ́ ta ló sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ wá àwọn èèyàn ti ń sọ àmọ́ wọn nílé sọ́ta ẹ wá wọ̀rọ̀ tó jù bẹ́ẹ̀ lọ wọ́n fi sọ́ta wọ́n ọmọ ọlọ́run wọ́n ní ọlọ́run kan ni. nídà kẹta wọ́n ní òun náà ló tún kó gbogbo ẹ̀ sínú òun ní àtàtìlì tí wọ́n pè ní trinity òun àti màláíkà jibril àti Allah àkíyà kan míì tún lélẹ́yìn lọ́tọ̀ pé gbogbo wọn lọ́lọ́run kì í ṣe nìkan wọn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ń bẹ lórí ilẹ̀ ayé ìyapa ẹnu yìí àìkú ẹnu yìí àdìsọ́kàn oníranran wọ̀nyí òun làwọn olùmọ̀ àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run pàkíyèsí sí wípé gbogbo ẹ̀ pátápátá bá pílà wàdọ̀lá àlà kò sí kankan tó wà lójú ọ̀nà nínú gbogbo ẹ̀ kò sí ọ̀kankan tó yẹ ká wí tó yẹ ká dìsọ́kàn torí pé ibì kan ló ti pilẹ̀ ibì kan ló ti bẹ̀rẹ̀ tá a fi re àwọn èèyàn tí wọ́n ń bọ̀ ní mímọ́ látọ̀dọ̀ ọlọ́run nípa bíbí tó bá dọ̀la sákìdá mi ìtajà ọkàn mi bá dìde tẹni tó bí yàn gangan sọ pé sóore mi tí ọdọ àgbà sí lọ́dọ̀ yìí èmi gan lọ́lọ́run wọ́n láì ọmọ yóò gbàgbọ́ bẹ́ẹ̀ títí tọ́lọ́run fi sàánú ẹ̀ tó fi gbà pé ẹni tó bí nǹkan lọ́lọ́ ó nípìnlẹ̀ kan tí ò tọ́ tó yẹ báwọn èèyàn fún ni. ìdí nìyẹn tí alukoran tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún anabi sallallahu ta'ala alaihi wa sallam tí ó bá mú òkodoro ọ̀rọ̀ wá yóò sọ ntótọ́ àti tí ò tọ́ tó wáyé pé tí ò tọ́ ló kọ́kọ́ sọ yóò sì sọ ntótọ́ tó yẹ kó máa jẹ́ sí méjèèjì ló máa ń wá ní alukoran kẹrin. nínú re, ọlọ́run ní yá ahlal kitab àyà tí mò ń kà ó ń bẹ nínú kẹrin one hundred seventy one yá èyí tá a fún kíra yahudu tá a sọ̀rọ̀ wọn tán wa pè yẹn èmi ìmáàmù kan kọ́lẹ̀ sí coat náà ní gbogbo kíta bá àtọ́wá pa fẹ́ẹ́ sílọ̀ lóòótọ́ àwa náà sì fẹ́ẹ́ sàwọn èèyàn jí láti di òdodo mú tó bá jẹ́ pé yunifásitì la fi ń kọ project and sub thesis tá a bá rí kankan bì kan kì í sára wa là ń kóòtù síra yẹn kódà wọ́n máa ń kóòtù wọ́n máa ń kóòtù edition wọ́n ń kóòtù page wọ́n kóòtù oríṣi gbogbo téèyàn ó kóòtù tẹ́sí mọ̀ pé àtẹ́nìkan ah, bá tẹ̀ ẹ̀ lọ láti ibi síra wọn téèyàn bá wá kóòtù ààrẹ yóò jọ pé nígbà tí mo wá kà sí mo rí bẹ́ẹ̀ èmi wá òye pé nígbà náà ló kóòtù ààrẹ èmi wá òye pé inú ọ̀rọ̀ ń tí wọ́n sọ yìí o ìbá rí báyìí kò bá dáa ìbá ti pé àwọn èèyàn tún sọ̀rọ̀ lọ́dún báyìí kò bá tún dà ẹni tí ń sọ̀rọ̀ ìlàlẹ́ ló wà kóòtù ààrẹ lọ́tí níbi à sallallahu ta'ala wa sallam àtẹ̀ntì ìṣe mùsùlùmí tó gbà yí pé ẹlẹ́dàá ó ń bẹ fóun ẹlẹ́dàá ó ń bẹ fóun ẹni tájọ́ ń jẹ tájọ́ ń mu tájọ́ ń sùn tájọ́ ń tọ̀ tájọ́ ń sùn tájọ́ ń banújẹ́ tájọ́ ń dunnú kò lè jọ́ lọ́n kò sì lè jọ́ ọmọ ọlọ́run ọmọ àwọn ìjọba ṣebẹ́yìn náà ń fàbùkù kan wọn pé àwọn ọmọ wọn ò sì sí mbẹ́ wàá tún ti strike fóṣù mẹ́fà o àwọn ọmọ wọn ò sì strike o tẹ́rọ lẹ́pa ni ọmọ wọn ẹ̀kọ́ ọmọ wọn ó dúró fóṣù mẹ́fà ní gọ́vnà ní pírẹ́sidẹ́ǹtì tó jẹ́ alábòsí èyí sẹ́yìn fi ń tì sí wọn yẹn sọ́dọ̀ wọn yẹn tó bá wá jọmọ tọlọ́ọ̀ ní kọ́ tó bá jọmọ tọlọ́ọ̀ bóun ni ò bá ṣe rí. ọmọ èèyàn ẹ wo ibi tí wọ́n ẹ wo tí wọ́n fa àwọn ọmọ wọn sí kódà ẹ tí ò sọmọ wọn ẹ tó ọmọ wọn wọ́n fún onígbàdùn tó jẹ pé túrú ọmọ wọn ni wọ́n gbà mọ́ ẹni tí wọ́n mọ̀ túrú ìyàwó wọn ó nínú nǹkan táwọn mọ̀ lóríire ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí bá ni wọ́n máa dààmú tí wọn gbà fáwọn náà káàtà fáwọn

ó tọ́ka mọ̀ kọ́lọ́hún ò bímọ àmọ́ lọ́hún gẹ́gẹ́ tó wọ́n sọ pé mi ò bímọ kí wá ló tó kù báyìí ó tọ́ bóyá bẹ́ẹ̀ náà la ronú sálábà jókòó lè pé ó yẹ kó jọmọ lọ́hún ó tọ́ka takora wa pé áà kì ò lè jọmọ ẹ̀ pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tá à ń rí àti tá à ń gbọ́ yìí kò lè jọmọ ẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run gẹ́gẹ́ wọ́n sọ pé lámìyà lìdì wọ́n lámìyà òlàjì wọ́n lámìyà kò láwọ̀ kó fò wà ní àhà ni mo sọ pé ọlọ́run mọ́ kákò tán ó tọ́ ká mọ̀ wípé ìyá tó bí wa bàbá tó bí wa ẹni àpọ́nlé ni wọ́n wọn bá jẹ́ lẹ́bọ wọn bá jẹ́ olóòṣà wọn bá jẹ́ tí wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ pé sábàbí wọn ọlọ́run ní ó ti kọ́ dárò pé àwa wáyé àmọ́ sábàbí wọn la gbà wá ó tọ́ ká mọ̀ pẹ̀lú àpọ́nlé ni wọ́n ọlọ́run tún wá sọ fún wa pé ẹ máa pọ́n wọn lé àwa gan ni làákàyè tí ò bá ti di pé á dànà wọ bẹ̀ ó tọ́ ká mọ̀ pẹ̀lú àpọ́nlé ni wọ́n ṣùgbọ́n ọlọ́run kò ẹ máa pọ́n wọn lé ọlọ́run wá sọ débi pé ó sọ ń pa àpọ́nlé wọn débi pé ẹ má lù wọn ẹ má lù wọn o ẹ má bù wọn o ẹ má ṣe sí ọ̀tí wọn o ẹ má ṣe sí ọ̀tí wọn ká lè gbàgbọ́ wí tó burú jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run ni ẹ má sì sọ wàhálà tàkùnú sàlàsà ẹ má sì sọ pé mẹ́ta allah akbar absurdity of trinity onílé. ẹ má sì sọ pé mẹ́ta nínú ọ̀kan wàláàtà kúlú ẹ sọ bẹ́ẹ̀ mọ́ o gbàtọ́nà wá hán náà wọn ọlọ́run tó wá sọ tó positive ìnáma lọ́hù ìlàhùn wáhì òǹkà mẹ́tẹ̀ẹ̀ta yẹn wánú yìí ọlọ́run ẹ má sọ mẹ́ta tẹ́ ẹ papọ̀ sẹ́yọ̀ kan mọ́ ìnáma lọ́hù àlọ́ọ̀ ẹlẹ́dàá wahib. wáhìd tàlásà wáhìd ọlọ́run ni fara tó fi àyà kò sí nǹkan tó kù tẹ́tẹ́ gbọ́ láàyè kan náà tó bá sí náà gbogbo ẹ̀ fún yín náà ṣe ń bí ṣe ń ṣe àlàyé ọ̀rọ̀ tí ò ní sẹ́kù síbi pé àwa mọ̀ pé tọ́lọ́run bá gbà lérò wàláì kò sẹ́kù síbẹ̀ subahana wa yà kúnlẹ̀ ẹ̀tún kẹta ọlọ́run mọ́ta ẹ̀kọ́ bímọ ẹ wo àwọn àfọ̀mọ́nú ọlọ́run subahana wu ó tóbi ó káyà ó gbọ̀ngbọ́n ipe kò ní ọmọ fi ma fi gbogbo sámà tèmi àtẹ̀yìn náà jẹ́ kan náà wákàfà abiláì wàkìlà ọlọ́run tó gbára lé olóòní kan láìjẹ̀bá mẹ́lòmíì mọ́. ẹ tún wá gbọ́ tọ́lọ́run bá tó sọ o nígbà tí ń kápá mọ́rọ̀ yẹn bó ti wá nínú sóra alimahida sóra karùn-ún àyà seventy five ta kálẹ̀ kan tàbá wò láti àyà seventy one ọlọ́run ní làkọ̀dí káfàrà lùdínà kọ́lù iná lọ́ha wàlímọ̀ sílẹ̀ ọ̀bùn mọ́ríà làkọ̀dí káfàrà wọ́n ṣe kẹfìrí sọ́lọ́run o wọ́n borí ọlọ́run mọ́lẹ̀ o wọ́n rí wọ́n ṣe bí aláìrí o wọ́n gbọ́ wọ́n ṣe bí aláìgbọ́ o nínú ìkẹ́ ọlọ́run tí wọ́n bọ̀ mọ́lẹ̀ àwọn wo ni alẹ́dínà kọ́lù iná lọ́ha wàlímọ̀ sílẹ̀ ibnu mọ́ríàm àwọn tó sì jẹ́ pé masihu aleyhi salam nígbà tí ń bẹ láyé nítorí ni pé ya bani Isra'il ẹ̀yin ọmọ Isra'il tó àrùn síbòmí gbogbo nínú alukur'an àti ibi tí kìí ṣe alukur'an nínú tíra tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ọlọ́run fún masihu ní náà bó ìnjíìlì tọ́lọ́wọ́n bá fún yín sọmọ Mariam ẹ lọ gbogbo gbogbo ìpè tí bá ń bẹ́ńbẹ́ tí bá ń pèpè nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ọmọ Ísírẹ́lì àti máa pè síbẹ̀ náà ibẹ̀ kan ẹni tí ìbá ṣe mùsùlùmí kọ́ lọ́wọ́ ìnjíìlì tí kọ́ lọ́wọ́ ìwé tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ìsàn àwọn Mariam bá fẹ́ pèpè yóò sọ pé ó Ísírẹ́lì ó yẹn ni yá nínú Arabic word yá bá ní Ísírẹ́lì òní mo kà wọn ni wọn àyà one seventy one psalm one seventy one suratul maida sura karùn-ún. ìpè yẹn kò bọ́ sórí èmi àtẹ̀yìn torí pa ìsọmọ israẹli israẹli làálàá nínú níhùnì láyé tí wọn bá fagídí kọjá làwọn ló àwọn tọ́lọ̀ ń pè yìí tọ́lọ̀ ní kí sọmọdé àmọ́ máa pè òun ní àwọn nìkan ló sì pè tó fi kó láyé àwọn tí wọn bá kúrò ní peninsula yẹn ìpèkè ànábì sọlọ sọlá òun ló yẹ kí wọ́n tẹ̀lé nítorí pé òun máa pèpè yá àyùwà náà ẹ̀yin èèyàn tani ìsèyàn nù wa yá bani Adam ẹ̀yin ọmọ Ádámà tani sọmọ Ádámà nù wa ṣé gbogbo ayé kọ́ ní ìpè yẹn ìpè kan ìpè tẹ́ ẹ̀ máa bá lọ́dọ̀ nínú alukuran tánàbí ń pèpè oríṣiríṣi ìpèpè ni tó kó gbọ́ ọmọ aráyé sínú yá àyùwà náà nígbà míì wọ́n adáwọn kan pè tí wọ́n ti kèfèrí kúlí yá àyùwà kàfírùn yá àyùwà lẹ́dínà àmánù ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ lódodo tani ò fẹ́ bẹ́ẹ̀ àmọ́ Ìsá ọmọ Mariam nínú Injil tí a pè ní Bíbélì àti nínú Al-Qur'an Al-Karim látòkè délẹ̀ tá a mọ̀ dájú yáàbà ní Israel kò sí pèmí lẹ́yìn ẹ̀ ẹ̀yin ọmọ Israel ìyẹn tó ní baba ńlá ẹ̀rí pébi tá a ran sí tó ibẹ̀ ló sì jíṣẹ́ sí. so ní ìsìn bí a bá fẹ́ lọ Israel ní ìsìn à á tẹ̀ gba fífà bẹ̀ ni because àìsàn ọmọ ọbẹ̀ látìgbà náà ti tí dò ní tá à ń lò lọ́wọ́ láyé yìí we are not Israelites à ń gbà fisa abẹ tí wọn bá gbà fún wa ká gbé lu àwọn àbí ká wọbẹ ni torí náà ńgbà tó ń pè wọn àwọn tọ́lọ́run rántí ńgbà yẹn ló pè àwa agbánábì mi dìde sallallahu ta'ala alaihi wasallam pé kó pe gbogbo ayé ìpè tó wá pè náà kí ló wá wí fún wọn o ó ní ìbodò lọ nígbà tí ń bẹ láyé nìyẹn tóun gangan pè àwọn tọ́lọ́run rántí ẹ̀sìn ọlọ́run ọba rọ́bí wà rọ́bàkùn ọlọ́run bá mi àtọ́lọ́run bá tẹ̀yìn náà tó dá yín ẹlẹ́dàá mi ẹlẹ́dàá yín ìnáwó máa ń ṣíríkì bìlá ẹni yóò tó bá ṣe ṣíríkù tó pe ẹlòmíì lẹ́yìn Allah ọ̀kọ̀dẹ̀ haram Allah alayhi janna kò ní wà wà hù sọ fún wa pé ń wá náà rọ̀ ọlọ́run kò ni wà wà ọlọ́run tó sọ wà hù ó yẹ ká máa wọ pé nígbà tó ti ní wàlùjẹ́ náà bóyá bóyá tó ni pé yóò kàn máa sáré kiri yóò kàn máa jẹ kiri ebi ẹni tí yóò bá wọlé ìta ni ara ọlọ́run ní kìí ṣe bẹ́ẹ̀ yóò wọ nìkan wà máa wá hùn náà rọ àníyàn rè là ọlọ́run láàyè rẹ̀ inú náà ni. wà má lè mí mí à ń sọ ọlọ́run ò ní sàbòsí kò ní kankan gbogbo ayé nǹkan fọ̀rọ̀ àwọn tó ń sọ fún àwọn mẹ́ta náà papọ̀ jọ ọlọ́run ọlọ́run ni wọ́n ṣe kèfèrí ó yẹ kẹ́ ẹ bójú wo àwọn aya yìí kẹ́ ẹ sì bójú wo túmọ̀ wọn kẹ́ ẹ sì bójú wo kí lọ́rùn fẹ́ ká gbọ́ yé ń bẹ̀. làkọ̀dí káfọ̀rọ̀ lẹ́yìn náà kọlu iná lọ́hà sáálísù sàlàsà ó ní kò sì sí ọlọ́run ọba àmì tó tọ́ ká sìn àfọlọ́run ọba ẹyọ kan ọlọ́run wá kí wọ́n lọ wàyí ńlámiyá ń sẹ́wọ̀n amáyàkún lóhun tí wọ́n bá tí wọ́n bi tí wọ́n ń sọ láyà màsán náà lẹ́dí iná káfàrú mi ni mo máa dáa bọ́n àlè ìyá ọlọ́run tó tóbi wọ́n fi rún mú. ọlọ́run tún kí wọ́n lọ ọtún gbà wọ́n mẹ́rin afàlàyà tó bó náà ìlà lọ afàlàyà tó bó náà ìlà lọ wọn sọ fèrò náà wọn ò ṣe túbárí wọn ò ṣe wọ́n lọ́nà lákòrí jì nígbà tó ò sì kú ò láyé kí ló dé tún ò ṣe bẹ́ẹ̀. wallahu ghafur rahim tó ti jẹ́ pọ́ náà ọba aláforíjì ti máa kẹ́yìn lẹ́yìn àforíjì ni. ẹsẹ̀ wàá bọ́ síbi ayé àtàkà lẹ́ẹ̀kan mẹ́lìmọ̀ sí ọ̀gbìn mọ́ríàm illa rasulun qad khalat min qablihi rusul mọ̀tíwì ọmọ mọ́ríàm o kò jẹ́ nǹkan méjì kójú òjì ọlọ́run ọba lọ àwọn òjíṣẹ́ ti wáyé rẹ̀ àwọn bí wọ́n máa sùn wọ́n máa jí wọ́n máa rẹ́rìn wọ́n máa sọkún wọ́n máa banújẹ́ wọ́n máa dunnú wọ́n máa lọ́rìn àjò wọ́n máa dé wọ́n máa jẹsí wọ́n máa sọ̀kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fìtínà tó ga mẹ́bi kéèyàn má sí náà àdáhùn tó ga mi kéèyàn má sí náà gbogbo torí ó jẹ́ láyé nínú títóbi nínú pàtàkì nínú jẹ́yàn àmọ́ ètò tó náà bá ṣe tí ò ní yípadà táyé òkè tán ni pé mùmínú máa bẹ ní ọmọ èèyàn kò fáró sì máa bẹ ọlọ́run ní wa fàmíkùm káàtì fàmíkùm mùmínú wàmíkùm fàmíkùm káàtì fàmíkùm mùmí káàtì ní bẹ ní mùmínú sì máa bẹ kò sí bí wàá tí ó ti jẹ kò sí báyìí yóò ṣe kọ síra tó àwọn tí ó kọtọ lọ yóò kọtọ lọ àmọ́ àgbọ́dọ̀ dúró lórí yẹn ọ̀ràn yẹn ní ká bára wa fún tọrọ Ọlọ́run ọ̀ràn yẹn ní ká tara wa jí ọ̀ràn yẹn ní ká pẹrẹ wa sí àkíyèsí àìgbọ́ ẹ̀sìn ọlọ́run bá yé ń ló bí oríṣiríṣi pálapàla míì gbígbọ́ ẹ̀sìn ọlọ́run bá yé òun ló bí pípa gbogbo tó bá jẹ́ pálapàla tì ẹni tẹ́sìn ọlọ́run bá ń yé sí àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé wọn ò ní ṣe wá sí ẹ̀kún tó fi sílẹ̀ àpẹẹrẹ pẹ́sìn ọlọ́run bá yéèyàn sí ni ẹni tí ẹ̀sìn ọlọ́run bá ń bọ́ mọ́ lọ́wọ́ aburú tí ò náwó tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ ẹ̀mí tuntun kò sì ní ma lórí òun kò ní ma lórí òun nìkan kan nínú kò láyé tó jẹ́ pé ẹni àpọ́nlé lẹni tó kú tó sin lọ́hùn ẹni tó sin lọ́hùn tó kú nígbà tí ń bẹ láyé ẹni àpọ́nlé ni òkú ẹ̀ ẹni àpọ́nlé ni òkú irú tí wọn sọ ẹni tí máa ń pe àkíyèsí sí ọrọ tí mò ń sọ òun gan ètò wọn á ṣe mùsùlùmí ní mọ́fíkà tí mo ti sọ̀rọ̀ ẹ̀ lánàá tó nóòtù sí lórí òdodo tí ò sí lórí ìlànà tó jẹ́ pé ìlọ́lọ́run bá fi ránṣẹ́ sáyé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú ọba bó ṣe yé òun náà mọ́ ó tún ń pè àwọn ará wọn sákìyèsí pé ẹ má fi ìyà ọlọ́run bá run mú bẹ́ẹ̀ fi sọ òkú di yẹ̀yẹ́ òkú ọmọ ènìyàn irú ẹ̀ tí mo máa sábà sọ wàláìlà àdúgbò tún ṣẹlẹ̀ lónìí gẹ́gẹ́ bí àwòrán kan náà ká máa fi òkú èèyàn òkú ajá gan wọ́n sọ pé kíní ó sẹ̀yìn èèyàn eré yín yí ni ṣé dájá yẹn ti kú ẹ lọ sọ́nù náà gbà tó jẹ́ pé sísọnù lòkú ajá àtòkú àgùntàn bọ̀tò òkú ọmọ ìyẹn ni pé a bá ń fi òkú ajá náà kànàkàn ní títì àwọn èèyàn ó bu èbú ó bu èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé orí yín yí ni lọ kí ni ó tún kù níbi fífi náà kànàkàn wá ń sòkú èèyàn mo mọ̀ bá ẹ̀ pàdé gẹ́gẹ́ bí àwòrán yìí tí mo ti kọ́ rírí tí mi ò rí mi bá rí ẹ̀pàdé rí ṣé wọ́n lè mo máa ń gbọ́ ni sẹ́sìn lélẹ́yìí síbẹ̀síbẹ̀ náà báwọn èèyàn tí wọ́n jẹ́ ni ọlọ́run bí wọ́n ṣe ń pariwo tó kíní ẹ̀ tó ń burú sí ni kódà àwọn onípàlàpàlà níbi ìsìnkú nínú ìlànà Islam bí wọ́n ṣe burú tó àwọn ilé ìwọ̀n sọ pé ẹ̀wà wo ti wá àwọn tún gba gírèdì tó ga tẹ wá wo tàwọn ẹ má wulẹ̀ bú àwọn àfáà yìí sájẹ́ mùsùlùmí tí wọ́n ṣe pálapàla ń bí ìsìnkú ẹ wá wo tàwọn ó dàbí ìgbà pé pèpè tí wọ́n ń pèpè nù pé ẹ̀ tí ì rí nǹkan kan ìyẹn tó dájú ni pé kò sí bí wọ́n ti lè páàkì ó dàbí wọ́n bá páàkì òkú yẹn bí ẹja bí wọ́n ti ń finá kànrànkàn tẹ́mi rí àkú yẹn ti ń dààmú látàyè mùsíbà ni tó àwọn eléyẹn á wọ́n léèrè ká bí wọ́n léèrè pé eré ni àbẹ́sìn níbo ló ti ṣẹlẹ̀ rí nínú làákàyè pé kéèyàn ó kúrò láyé bẹ́ẹ̀ káwá sọ pé àjọyọ̀ àbí ẹ̀yẹ onírú ẹ̀ nínú làákàyè wo ká gbé alukuran kátẹ̀ kọ́kọ́ pàdé náà ká má ti síbi kankan ká má ti sọ̀kọ́ ànábì wí sallallahu ta'ala alaihi wasallam nínú làákàyè ọmọ èèyàn níbo onírú ẹ̀ ti máa jẹ́ onínú kó jẹ́ bàbá wọn ẹnìyàn lè jẹ́ bàbá wọn ó sì lè jẹ́ ìyá wọn wọ́n dórí wọ́n wá yí kó sí báyìí wọ́n tún yí báyìí wọ́n tún yí báyìí pẹ̀lú jó subhanallah wọn wá gbé wa kódà bí yẹn bá ṣe ń ba kíyàdì ó ṣẹlọ wọn wá gbé wa sáà ní títí gbogbo ya ẹ máa wò ẹ máa wo bó ṣe yẹ̀yẹ́ tó ẹ máa wo bó ní ìlànà burúkú ṣe yẹ̀yẹ́ tó nítorí túmọ̀ sínú làákàyè tó bá yé wàláyé tó túmọ̀ sínú yẹn àwọn tí yẹ̀yẹ́ abẹ́yẹ ẹ̀sìn abẹ́sìn káfíyèyàn sí ẹ̀sìn gbọ́ngbà tó bá ṣẹ̀sìn sáwọn yẹ wa lọ mọ́lẹ̀ nísìnyí ọláyẹsí ni kì í ṣẹ̀sìn. tọ́ ẹja padà síbi tó bá jọ́dún téèyàn máa ṣe téèyàn fi máa gbójú téèyàn máa rójú rí ọlọ́run bí o bá sọdún yẹn tó ń sọ pé a kú ọdún ẹjọ́ sí ni o òkè olóró oníwèé sọ olóró ẹ mọ̀ kú ọdún yìí tàbí a mọ̀ kú ọdún yìí oníwèé sọ oníṣàgó ẹjọ́ kíra yín ẹjọ́ dúró sí tó bá jẹ́ wípé ẹjẹ fún yín lápèjúwe kan ẹnìkan bẹ́ẹ̀ nìkan jà ọwọ́ àrí pé ẹni tó ń bá jà èmi àti ààrẹ àjà òun wá bínú sẹ́mi wípé ẹni tó ń bá jà lèmi àti ẹ̀dọ́ rẹ̀ nà irú gbólóhùn lélẹ́yìí ẹ fẹ̀sùn kàn yẹn gbálábò sí ni kò sì sàbòsí sẹ́mi ṣé bẹ́ẹ̀ mi ó parí àbòsí tí ń bẹ láàrin tó wáyé kó sàbòsí sí ilé òtọ́ ni. sẹ́mi ó tó wá bẹ̀rẹ̀ sí máa bá jàjà mí ní tí mo fẹ́ láàrin ẹni wípé ẹni ẹ báyọ̀ sọdún ẹ ẹ sínú kẹfìrí ẹ ṣùgbọ́n ẹjọ́ yọ ni ẹnìkan rí pé kò sí kọ́nùkọ́ ọlọ́kan tèmi sẹ́ni tóun bá jà inú bì gẹ́gẹ́ bí ọmọ ádámà tó ó túmọ̀ sí pé tí n bá bàjà ni ó fìtínà ni òun ò fẹ́ nítorí pé ìjọ rẹ̀ ọlọ́run lóòótọ́ tó fi jẹ́ pé ẹ ti dú èèyàn títí títí ẹjọ́ ẹni ẹjọ́ ṣàjọyọ̀ ẹni ẹjọ́ fẹ̀kún ni lóko pé ìsọdún náà sì ni tí ó sì lákọọ́lẹ̀ kankan lọ́dọ̀ ẹni tó gbé wá àtẹni tó gbà o wọn bá fún péréte tá a lò láyé أقول ما تسمعون واستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أهلك اليهود والنصارى وأنصاري وأولئك الإسلام والمسلمين في هذه الديار